ọlọ́run bá ní wà lámà sókítà fi àìdí lámà sókítà fi àìdí èdè lárúbáwá ó kún fáwọn dìlàláàt ó kún fáwọn ìtumọ̀ tó pọ̀ bẹ́yàn bá wá gbọ́ èdè tèèyàn náà dáadáa èèyàn máa rí tó súnmọ́ nínú èdè Yorùbá tí wọ́n bá ní ọbọlọwẹ̀ nǹkan kan jábọ̀ ẹni tí ó bá gbére nǹkan kan bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ òun àlọ́ bọ́ lọ́wọ́ kò kò sí nǹkan tó bọ́ọ̀lẹ̀ kì í ṣe pé nǹkan bọ́ọ̀lẹ̀ ni wọ́n gbà lérò tí Yorùbá bá ní ó bọ́ òun náà ni wípé ìgbàlérò ni wípé ẹni tó yẹ kó ẹni tá a rò pọ̀ yẹ ó ṣe ó ṣe bó ti yẹ kó ṣe ẹni tá a fọkàn sí pé yóò wá látọ̀dọ̀ ẹ ẹni tí ò yẹ kó ṣe lòún ṣe ọbọ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbólóhùn yẹn tá a bá sọ sọmọ àsìn tá a bá ní ó bọ́ lọ́wọ́ ẹ ah, mo tún mu padà ọlọ́run ọba ni wọ́n lọ máa sókítà fi àìdí ihe wàlá máa sókítà fi àìdí ihe tí lárúbá sọ pé sákọ̀tà fi yẹ́dì ìtumọ̀ ẹ̀ náà ni wípé èèyàn kábàámà lọ́dọ̀ lárúbá tí lábá ti sọ pé bọ́lọ́wọ́ èèyàn ọ̀kábàámà ni torí wípé ó gbé kọ́ọ̀bù gíláàsì lọ́wọ́ ńgbọ̀ wá gbó lọ́wọ́ wọ́n ní kíyèsí dáadáa bó ṣe ń sọ̀hún ẹnìkò ẹ̀ má wọ́ọ́rì kò lè bọ́ọ̀lẹ̀ ńgbọ̀ ọ bọ́ọ̀lẹ̀ ọba fọ yanganyangan ọ̀kábàámà kì í bá sì máa kí n gbọ́ nígbà tá a sọ torí pé kò ní ṣe é tò mà rábọ̀ wà sọ pé sákàtà fi yé di sàkọ̀tọ̀ fi yé di ọlọ́run ọba fi sọ ń bí pé wà lámà sókètà fi àìdí. wà lámà sókètà fi àìdí. àfáwa ibnu kathir wọ́n ní nadamu alama fa'alu wọ́n kábàámà lórí ní tí wọ́n ṣe àwọn kọ̀ọ̀kan náà wà ronú pé ẹ mà gbọ́ náà ní máa ń ṣe ó kù díẹ̀ káàtó wọ́n kábàámà lérí ẹ̀. yọ̀rọ̀ ẹ̀rọ anahun ọ̀dọ̀ pẹ̀lú. gbogbo wọn náà wá rí wípé àwọn ti sọnù àwọn ti ṣìnà pẹ̀lú táwọn dánwò. pẹ̀lú láyìn lam yarhamna rabbuna yaghfir yaghfir lana lanakunanna minal khasirin. wọ́n máa ń sọ wípé láyín lọ́mí arahamna rọ̀bùnà tọ́lọ́wọ́ bá wọ ọba lọ kẹwa láyín arahamna rọ̀bùnà tọ́lọ́wọ́ bá ọba síjú àánú rẹ̀ wò wá lórí ń ta ṣe yìí ọlọ́gùn fèrè lọ́nà tí ó bá lọ forí jì wá lọ́nà kó nánà mi náà kọ́ sírí. a ẹni tí yóò ṣòfò ìṣẹ̀lẹ̀ yẹn àwọn bànú Israel ògèdègbè màálù ń bẹnu àwọn àfọnímọ̀ tẹ̀síìr tí wọ́n tún tu pẹ̀lú àyà mi inú sùràtú tọ́wá pé wọ́n ní ojú òbú kọ́búdà ẹni tó gbé nǹkan yẹn gan kárí wọ́n ń pè ní Musa Samiri òun ni olórí ibú olórí ọkọ bẹ̀rẹ̀ ìgbẹ́ kò sí nǹkan tó burú mbẹ́ á sábà rí nǹkan kan fi nájú ìyẹn ló fà á tó fi jẹ́ pé ìlànà ẹbọ lẹ́nìí àwọn èèyàn ọmọ sọ pé àṣà ni kì í ṣe pẹ́ bọ́ wọn ò ní art and culture ó ní ìjọba wa máa náwó lérí ẹ̀ wọn ò ní kì í ṣe bọ́ pé àfi ń gbà sa bàbá ńlá bàbá wa lárugẹ ni ìyẹn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aṣàlàyé fún wa ẹ̀ ra àwọn ọmọ yunifásitì tábàlà wọn ń sọdún ìlú àwọn àwọn ìlú kan ń bẹ ó ń bẹ láàrin téèyàn bá ti kọjá ṣé bílò ni ọba ti kọjá ẹ kó tó dé lọ́kọjá àárín bẹ́ẹ̀ ń ló ń kágun náà bá gbé egun nínú campus mi ah abdulhati ebi wọ lọ má pè ní mọ́tàlásì ah nínú òpè is our culture ah culture bó ìwọ lọ má pè ní mọ́tàlásì ah, wọn lọ ẹ̀ẹ́kú wọn lọ gbé wá láti ilé wọ́n ń ṣe ọdún ìlú wọn nínú campus gbogbo àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ obìnrin oníjàábù gbogbo wọn náà mọ́rẹ́ lọ́wọ́ náà ń tẹ̀lé egun lẹ́yìn bí wàásì bá sì pọ̀ jù lórí ẹ̀ wọ́n lé pọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n yí sí ẹnìkan tó wá jẹ́ ẹnìkan nínú àwọn èèyàn wọn òun tiẹ̀ sunfin ni ṣé n táwọn èèyàn yìí ṣe dá oníkòsíbi tọ́lọ́wọ̀n ò ti lè farahàn yàn ni ọlọ́run tún fara hàn wọ́n bẹ̀rù náà ni díẹ̀ mọ̀ pé bàtí nílò òun fi tún díẹ̀ látara àdé eléyìí kò sí gbogbo nǹkan tá a ẹbọ kódà ká sọ pé à ń fi ṣe ọlọ́run ò fẹ́ torí pé eré lẹ́yìn ó lẹ́yìn fi ń ṣe àwọn tí ń pọ̀ lẹ́yìn wọn mọ̀ sí ṣé ẹni gbogbo àwọn èrè táwọn ọmọ sáàrin ìgboro kiri yẹn yóò padà dín táwọn èèyàn ọmọ bọ bọ́ bá bá ṣe wà yẹn àlìjẹun ó ti kó sínú ẹ̀ ibà olúyọ̀lé nìbàdàn bẹ́ẹ̀ yẹn bá rí bó ṣe rí bẹ́ẹ̀ yẹn bá wò títí pé ah, ah, àwọn olọ́mọ ilé èrè mẹ́rẹ̀mí èrè abíọ́lá èrè awólọ́wọ̀ èrè lèrè ń jẹ́ ẹlòmíràn wa sọ pé bó ń bá jáde láyé òun sọ àṣọ káwọn ọmọ kan mèrè òun náà ah, ìyàrá òfin pọ̀ wájú ọlọ́run náà ni bẹ́ẹ̀ bá wọnú ilé ẹlòmíì jẹ́mọ́ ihun tó fi yàwòrán rẹ̀ yóò tó gbogbo kínní yóò gbé sínú sítírùmù ó lè ó lè sọ fún wípé bá fifty thousand ló ń fi ṣe kò sí yẹn nínú Islam àwọn tí wọ́n dálé ilẹ̀ nínú ìjọ Musa àwọn kan ń bẹ nínú wọn wọ́n kàn wò wípé ká má kàn jókòó lásán Musa lọ àárí kóde sáàmà wura lójú ni ẹja máa ṣe nǹkan kan ohun tó bì nìyẹn sáàmì ríyù òun lọ wá gbé kárí wọ́n lòun tún wá rí ojú ẹsẹ̀ ẹṣin Jibril wọ́n ló rí ojú ẹsẹ̀ ibi tó gbà kọjá bó bá ti bù pé ilẹ̀ ìkíní yóò mọ̀ sọ lúpúlúpúlú yóò mọ̀ sọ ó ń bẹ náà àwọn afọ́nitán tuntun bẹ́ẹ̀ ó fi yẹn náà kún ògédègbè màálù yẹn òun ló fi dàbẹ́ ni pé ń mí ń dún àwọn afáàmì sọ pé wọ́n jẹ́nu rẹ̀ ó fẹ̀ ni wọ́n fẹ́ atẹ́gùn sí wọ́n wá sí ẹnu ẹ̀ tó kéré tó bá ti wá ń ṣe yóò máa dún tó bá ti ń tẹ̀ yóò máa dún dúndún yẹn náà wá ń jó sí ìdí nìyẹn wọ́n béèrè lọ́wọ́ kan àwọn àfáà wípé ǹjẹ́ tásìkìrì bá dójú ẹ̀ ṣé ó bá mu kíjó wọ̀ ká máa jó tabaran tí o la ilà ha ilà la ọ̀la ilà sókè máa yá gbada àáfàá ni pé ìṣesí yẹn sunnatu qawmi musa alladina takhasu ijila pé sunna yẹn sunna àwọn ìjọ musa àwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n ń rọ tí wọ́n ń jó káàkiri kò sí nínú ìṣesí ti Islam bó ti wulẹ̀ ọmọ ẹran tí ọlọ́run ọba ọlọ́run ọba ẹran tí ọlọ́run khifatan waduna li jahari min al-qawl ẹran tí ọlọ́run ọba yín ní jẹ́jẹ́ ohun jẹ́jẹ́ ẹran tí bó ṣe ẹni tí ń sọ wípé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tí ń sọ báwọn àtẹ̀yìn sọ pé láàyè ńlága ńlága ńlága ńlága ńlága ẹgbẹ́ sẹ́gbẹ́ ara wọn kò ní ìwọ náà gbé sẹ́gbẹ́ ara wọn èyí tí mo tún sọ ó tún kéré o èyí náà gbé sẹ́gbẹ́ ara wọn èwo ni ó fa ẹ̀mí èèyàn súnmọ́ lọ ju ẹni tó sọ gbẹ̀dẹ̀ lágalágalágalágalá látara àdé eléyìí àwọn ìjọ ànábì Musa àwọn kan wá ń bẹ nínú wọn àwọn yẹn ò pọ̀ ojú wọn wá wálẹ̀ ẹgbọ́ o èyí tá à ń ṣe yìí o ó ti ń kọjá àlá o ojú wọn àwọn kábàámà lérí ẹ̀ ìbò àyín ńlá yarhamuna rabbuna tọ́lọ́wọ́n bọ̀ ọba lọ síjú àánú wò wá lórí níta ṣe yìí wáyà gbẹ́fẹ́rí lànà tí ò bá forí jì wá. lánàá kúrò òfin tó tóbi láṣẹ gbogbo ẹni tó bá sì ṣẹbọ ọlọ́run fi òfòrò yín wọn kódà ànábì ọlọ́run ọlọ́run fòfòrò yín ẹ tó bá ṣẹbọ làyín náà ṣọrọ kíta làyín náà ṣọrọ kíta làyín àbátọ náà àbátọ náà ànábì ànábì ìtọ́ ọ̀ràn níṣẹ́ làyín náà kíta òsípò tó tó ipò nùbúwà ìdánábì ọlọ́run ẹ wòlíì lẹ́nìkan àfáà ni ẹ̀yìn ní kagausu ni ẹ̀yìn ọdún ogún ọdún ló lò nù kàdá ló fi bẹ́ẹ̀ lọ́wọ́ kí lọ́ọ́ kàlọ́ àgbàgbé kọba àjẹ kùtùbí kọba àjẹ nítorí ó jẹ olùtọ́ ànábì ọ̀rọ̀ ọlọ́nira ànábì bọ ọba ṣẹbọ ànábì lọ́wọ́ ń dojú ara ẹ̀ bọ sànábì ọwọ́ àṣẹbọ ni jama ọlọ́run fẹ́ káwọ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ni ọlọ́run ànábì wo tí mo fẹ́ jù lọ ṣùgbọ́n bá lè pa nǹkan mí papọ̀ mímí ọlọ́run. làbàtà nà amálẹ̀. gbogbo iṣẹ́ rẹ̀ pátá ni ó bàjẹ́. ọlọ́tà kú nà nà yẹ fà sírí. ó sì jọ kan nínú ẹni òfò lọ́gbọ́dọ̀ àlùkìyàmà tọ́lọ́run bá lè sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ṣẹbọ tí ò bá lọ tí bá ẹni òfò ni tó bá kú lérí orí ìṣesí yìí ni wọ́n wà. ولما رجع موسى إلى قومه غضبان أسفا ولما رجع موسى إلى قومه غضبان أسفا àgbàjí Musa ṣẹ́rí padà dé tó dé wá báwọn èèyàn rẹ̀ ó bá wọn lórí tí wọ́n ń ṣe gọ̀bùbánà gọ̀bùbánà sífà. àgbàjí Musa bá wọn ó bínú bódì asifan lẹ́ni tó banújẹ́ ẹ̀yin ẹ̀yin ládùúgbò wàhálà tá a kò yín kúrò lọ́dọ̀ faraon ọlọ́run tún mú yín la òkun pupa kọjá a tún ń bọ̀ lọ́nà ẹ tún ra àwọn tó ń bọ̀ ọ̀sà ẹni kí n bá yín wá ọ̀sà kan náà mo ní kò sáyè síbẹ̀síbẹ̀ ń gbàtẹ́ rí pé mi ò sí ń bẹ̀ ẹ tún lọ bẹ̀rẹ̀ ẹ tún wọ ògódèǹgbè màálù ẹ sọ pé ẹ̀sìn ẹlẹ́ẹ̀fín najú ni àwọn kan ní àwọn ń sìn àwọn kan láwọn fi najú ọlọ́run nígbà tí musa dé. walamma raja musa ila qawmihi ghadbana asifan. bàbá musa dé láti ibi tó ti lọ bọ́lá tọ́lọ́wọ́n ọba ti bá sọ̀rọ̀ ó bá àwọn èèyàn rẹ̀ lórí tí wọ́n ń ṣe ìbínú gba ojú musa asifan lẹ́ni tó banújẹ́ al-asafun bi al ìbínú tó tún bu àyà téèyàn fẹ́ lè mọ tí ó fẹ́ mọ sọ́mọ́. ọ̀nà ṣe fẹ́. olùkọ́ ànábì Musa. ọ̀làbí sàmì kọ́lẹ́tùmù ní ní ìbàdí. ànábì Musa onu gbogbo ẹ̀yin tí mo fẹ́ yín lẹ̀ fún ẹ wúlò bisama khalaftumu ni min baadi. bisama khalaftumu ni min baadi. tẹ́ ẹ róde mi nígbà tí mi ò sí ń bẹ rádaràda lẹ́sẹ̀ ẹ̀rú léere fún mi nígbà tí mi ò sí láàrin yín kí ló fa ogbè yìí tó ń ṣẹlẹ̀ yìí. ajiltum amra rabbikum. ṣé ẹ fẹ́ kánjú ìyá ọlọ́run ni kọ́lọ́run ó tètè bínú sí yín ajiltum amra rabbikum. ajiltum amra rabbikum. amra rabbikum níbi àdáàbà rabbikum ẹ fẹ́ kí ìyá ọlọ́run kó tètè sọ̀kalẹ̀ lẹ́yìn lérí ni. wà á rí kọlẹ̀ àlọ́ ọ̀wàlá àti Musa gbé wá látọ̀dọ̀ ọlọ ọba lẹ̀ mọ́lẹ̀. wà á lọ kọ́ àlùwá. inú bí ànábi Musa ọ̀fọ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀fọ́ dànù. wà á kọ́ bẹ́ẹ̀ rọ sí àkíyè ẹjọ́ wòó ilé yìí. kò sí wàhálà ẹni tí mo ní kó sojú mi ó ní màá lọ bá bẹ́yìn ọba gbọ́rọ̀ ọmọ ìyá mi tí mo ní kó mójútó lé nígbà tí mi bá sí ń anabi musa bá lọ bá harun wà á kàdà bí ra'asi àkíyì. wà á kàdà bí ra'asi àkíyì ẹgbẹ̀rún ilẹ̀ yìí. anabi musa wá gba ọmọ ìyá rẹ̀ harun ó gbàmú lórí hmm. nínú àyà mi àti ìwọ̀n gbọ́n rẹ̀ ló fi gbàmú mọ́ orí ẹ̀ hmm. èèyàn ńlá sì ni musa. musa ọgbà orí yẹn mú kó fi orí yẹn tú ní wọn yàjú rúru ilé ẹni tó fọwọ́ kan ti yàn kú tí bá sọ tó sànù náà ọba buhari musa lórí ọwọ́ mi yàjú ilé musa lórí bẹ̀rẹ̀ sí ní ìwọ náà wà ń bẹ́ẹ̀. harun wa ní ibùnà omi ọmọ ìyá mi. iná rẹ̀ kọ́ ọmọ stephen fún ni. àwọn èèyàn tó ní kí n mójútó yìí wọ́n sọ mí dọ̀lẹ́ ní ẹnu mi ò ká wọn. wàgádù ẹ̀kọ́ tó lò náà ní. wọ́n fẹ́ẹ́ lè pa mí wọ́n fẹ́ẹ̀ lè pa mí. ọ̀kadà ọ̀kùtùrù nani. wọ́n fẹ́ẹ̀ lè pa mí mo wí wí wí wí wí wọn ò gbọ́ sí mi lẹ́nu. wàlá tushmit bíi ẹ̀lẹ́ àádẹ́ ṣàfihàn ilẹ̀ májèkọ́ta orẹ́rin wa ọ̀lẹ́ tó súnbọ̀ bá a pamí ń ṣe mi mo ṣe tó ṣẹlẹ̀ wàlá tushmit bí àlàáda wàlá tushmit bí àlàáda. káwọn ọ̀tá orẹ́rin mi pèsè kọ̀tà ìgbà tí Musa dé gan náà ló tún jìyà májèkọ́ orẹ́rin mi ní tó ní sọ fún wọn mo sọ wọn ò gbọ́ ni wàlá tushmit bí àlàáda. wàlá tushmit bí àlàáda jẹ́ káwọn ọ̀tá ó fi mí ṣẹlẹ́yà. wala taj'alni ma'al qawmi zalimin. ọmọ ìyá mi wala taj'alni ma'al qawmi zalimin má bínú sí mi má pa mí pọ̀ má wọn alábòsí mi ń sara wọn mi ò sí lára wọn má kó mi papọ̀ mọ́ wọn. ولا تجعلني alìní wàlá tajà alìní máa lẹ́kọ̀ọ́mí ọ̀gbọ́nìní. wọ́n mi papọ̀ báwọn ọjọ́ alábòsí mi yí sara èmi ọ̀ báwọn bọ́ mi báwọn bọ́ màálù ó sọ ajẹ́ pé mi mo fẹ́ jìyà rẹ̀ láì mi inú sóràtù tọ́ha ọlọ́run ọba sọ wípé àwọn bílẹ̀ mi ṣe tọ́nà rọ́jìm anabi musa ni kọ́ọ̀lá ya harun ó ní rẹ̀ haruna mẹ́mẹ́ni aka ìdìrà ayé tọ́ ọmọdé lùkìlò ń wò tí wọ́n fi sọnù débi wípé wọ́n wá gbé ògédègbè màálù kalẹ̀ kí ló wò tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. ọlọ́run ما منعك إذ رأيتهم ضلوا تتبعني àbí wọn náà tẹ̀lé mi mọ́ ni. àtẹ̀tẹ̀bẹ̀rán. àbí wọn náà tẹ̀lé ọ̀rọ̀ mi mọ́ ni àbí wọn náà ti ya. afa aṣọ ẹ̀ta àmọ̀rí. àbó tí yá máa ṣe èmi náà nígbà tí mi ò sí ń bẹ̀. kọ́lá ẹ̀bùn náà ń mọ̀. aruna wa ni ìrẹ́ ọmọ ìyá mi. لا تأخذ بلحيتي ولا برأسي mi àti irùngbọ̀n mi tó dìmú yìí fílẹ̀ ibẹ̀ làwọn àfáà ti fàáyọ wípé irùngbọ̀n àwọn ànábì ọlọ́ kìí ṣe irú tiwa yìí eléyìí ò ṣe é dìmú àbò ṣe é dìmú irùngbọ̀n tí wọ́n ó dìmú tí wọ́n fi fàyàn ẹ̀rí pé kìí ṣe irùngbọ̀n kékeré súnà gbogbo àwọn ànábì ọlọ́ kò sápá gbọ̀n nínú àwọn ànábì ọlọ́ kódà àwọn ọmọlẹ́yìn kristi wọn ò ní ya àwòrán jésù àfikán fún rúgbọ̀n àwọn náà mọ̀ pé kò ní palé tọ́ba pagbọ̀n kò ní palé wọn ò tí wọn yà rúgbọ̀n sí i ó sì yẹ kán tẹ̀lé súnà jésù náà gbogbo àwọn pásítọ̀ kan dárun gbọ̀n náà sí àwọn júù náà tún máa dárun gbọ̀n sí àwọn yahudi nínú gbọ́n tí wọn gáfẹ́ máa ju ti mùsùlùmí lọ àwọn ànábì ọlọ́run ọba tó ṣáájú tọ́lọ̀ bá wa kọ̀rọ̀ ẹlòmíì wa máa fi mùsùlùmí ṣe ẹ̀yẹ dànù gbọ̀n sí mu ah, ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ń tọ́yẹ ẹ̀ṣẹ̀ náà gbogbo àwọn àwòrán Jésù tá à ń rí kò síbi tí ò ti nínú gbọ́n ẹ̀yin náà ẹ̀kọ́ ọ̀fẹ́ dàbí tiẹ̀ ẹ̀kọ́ náà anabi harun ó wá ń sọ fún musa pẹ̀lẹ́ musa fi ń gbọ̀n mí lẹ̀. ọ̀la yabina umma lata kumabere yàtí wàlábẹ̀ àṣìwé. orí mi àti ń gbọ̀n mi sá jù mí lẹ̀ ìní kọ̀ṣí tú àtàkù láfáwọn pípa bẹ́ẹ̀nà bá ní ìsirọ́ ìjọba máa tí mo lè ṣe ni pé mi ìmọ̀ tó tún wí tó bá dé tó bá dìjà tó bá dé kọ́ máa ṣe pé ó tún sọ pé mi ni mo tú àwọn ọmọ Ísírẹ́lì mi ni mo tú wọn ká nígbà tí wọn ò ti gbọ́ mo fọwọ́ lẹ́rán ìwọ náà kúkú ń bọ̀ ní tó jẹ́ kí n dákẹ́ nìyẹn. wàlámù bá ọ̀pọ̀ bàbá òní yẹn anabi harun ó wá ṣàlàyé fún musa bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ kan ń bẹ nínú àyà tá a tù yìí ló fi jẹ́ wípé musa ò lọ dojúkọ gba àwọn èèyàn yẹn ẹni tí musa fi ṣaṣojú ń lọ lọ bá ìdí nìyẹn tí ọ́fíìsì bá bàjẹ́ ìwọ tó jẹ́ mọ́níjà ìwọ ló forí ròyìn tó pọ̀ wọ́n wá ń ba nǹkan jálábẹ́ rẹ wọ́n lọ́gà wá jẹ́ǹtù ó wà lenient níjọ́ tí ó bá ti forí ru ìdààmú yẹn ò ní rí wọn mọ́ gbogbo báyìí sọ pé wà lenient yẹn wọ́n ti ba nǹkan jẹ́ jìnnà lábẹ́ rẹ̀ àga wa gentle ọ wà lenient kò sí kí ìwọ náà wà gbọ́n ká má sọ mí lẹ́nu má sọ mí ah níjọ́ tọrọ bá délẹ̀ wọn ò ní lọ bá mọ́sẹ́njà ìwọ ọ̀gá yẹn ni wọ́n béèrè pé bó wo ló ṣe ṣe sí mọ́sẹ́njà ló fà á mọ́sẹ́njà mm, mm, mm. bò nígbà tí Musa dé ẹni tí Musa fi ṣàṣojú. kọ́lá yà á wúlò máa mọ̀ mọ́nà ká ilé wa ìtọ̀hún bọ̀lú. ìyàwó nígbà tọkọ ò sí nlé tóní mi ò sí nlé mójútólé ngbọ̀ wá délé tọkọ dé tí ò bá gbogbo nǹkan bó ṣe yẹ kó rí ọkọ wa ní ìyá alágbájá kí ló ṣe gbogbo nǹkan yìí ẹ̀wọ́lódé ah, ó sì á pé mi ah, ah, ṣebí wọn náà ló fi ilẹ̀ sílé bó ṣe fi ọ́ lẹ̀ yẹn ó ti fi ọ́ sọ gbogbo àwọn tó yẹ kó mójútó tó bá dé ìwọ náà ni ó bí nígbà tó dé ẹsẹ̀ ẹṣú rẹ̀ kan ọba níwájú ta nídìí kànga ọbẹ̀sẹ̀ kejì lẹ́gbẹ̀ẹ́ tọ́ílẹ̀tì tó bá débẹ̀ yóò ìyá alágbájá kí ni bàtà mi wá dé ta ẹ̀sìn máa gbọ́rọ̀ ṣé àwọn ọmọ yín kàn ní ẹ̀ máa jẹ́ bí ọmọ èké ni àìlẹ́kọ̀ọ́ tó ní sọmọ ni kó lọ bí ìwọ náà ní òbí lé ìmọ̀ kó sọ pé ọ̀ ma àbí kó sọ pé àwọn ọmọ yìí náà ló gbé jáde ṣùgbọ́n obìnrin máa gbé ẹ̀wọ́ tí ẹ ní máa sì máa lọ́yẹ̀ yẹn lọ́yẹ̀ yẹn ẹ̀fí mi sọ bàtà ah, ó fi ọ sọ ah, ó fi ọ sọ tó ọba ma anabi sallallahu alayhi wa sallam anabi ni khairu lisa ṣe bá ń wo obìnrin rí ẹ jẹ́ ń júwe ẹ̀ fún yín obìnrin lóbìnrin rẹ tó yẹ pé ìdáná zarita ha aw ìdáná zarita ìléyà sàrọ́tìkà wàfíì rìwáyà ti àsàrọ́tìkà anábì ní obìnrin rẹ lóbìnrin tó yẹ pé tọ́ ọ bá wù báyìí inú rẹ ó máa dùn pé èmi lọ́lọ́run jogún obìnrin fún yálà ní tẹwà àbí ní ti ìwà ọmọlúàbí àbí ní tẹ̀sìn ó tó kó òun lé orí tó yan gbà tó tún wọnú lé orí tuntun ṣe báadà tí ń ṣe lọ ọkùnrin tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run inú rẹ̀ ó dùn mo ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ lọ́run jíjẹ́ pé ọlọ́run ṣẹ̀ mú lágídí gbogbo kírun ẹlòmíín ó ṣẹ̀ máa mú ní pé dákun kírun olùṣe wọ ọlọ́run ni ọlọ́run wá sàánú rẹ̀ kó dòun ganú tún jí ọ pé ṣẹ̀ níyẹn náà fìlà. àwọn obìnrin rí wọn á ṣe tínú yìí ó fi máa dùn anábìínà mi obìnrin rí nìyẹn bó bá lọ bó bá rí inú rẹ̀ dùn bó bá sọ̀rọ̀ inú rẹ̀ ó dùn bínú rẹ̀ bá ń bàjẹ́ bọ̀ tó bá ti sọ̀rọ̀ báyìí inú rẹ̀ ó sì dùn bákan náà ìdá amárìtà àtọ̀ àtìkà tó bá pa láṣẹ pé ìyàwó mi ṣe báyìí yóò tẹ̀ láṣẹ lónìí tẹ́ bá ti sọ náà wà ìdá gíbta àní ha hafidọ́tíkà fi nọ́fsì ha wà malik tó bá sílé yóò ẹ̀tọ́ rẹ yóò kíyèsíra ẹ̀ yóò kíyèsíra rẹ̀ torí pé àwọn ìyàwó wa privacy wa nìyàwó wa iyì wa níyàwó wa àpọ́nlé wa níyàwó wa à ń ṣàlàyé láàyè kan wípé nínú àwọn nǹkan táwọn èèyàn kíyèsí ọwọ́ àríyàwó níyàwó wọn àtọkọ ẹjọ ń bọ̀ ah ẹ̀yà alágbájá ikùn yìí dùgbẹ̀dùgbẹ̀ yìí bẹ́tà ní o ah, ah, ìwà aláìlẹ́kọ̀ọ́ kí ló wò dékun ìyàwó níyàwó yorùbá máa ń ṣàwàdà ìyá àbèjì ìyá àgbẹ̀yìn ikùn yìí tí mo ń wò ètò ìṣèdùgbẹ̀dùgbẹ̀ yìí ìbẹ́ta ni ó wà ń bẹ̀ o ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn kí ló wò débẹ̀ ah, ah, ojú yìí máa ń dán ẹ̀rẹ́ kẹyìn ẹ̀kẹyìn ti yọ ah, ṣé lẹ́nu tó bẹ̀ dàdé twelve minutes subhanallah gbogbo àwọn nǹkan yà é kà á kún kò dá ọkùnrin míì tó bá lówó kò kàn ní sọ̀rọ̀ ni kò ní sọ̀rọ̀ kò ní láìkí irú nǹkan bẹ́ẹ̀ torí pé òun ò lè ṣe bẹ́ẹ̀ síyàwó tiẹ̀ ọ̀rẹ́ wa kan jọ́ kan òun àtìyàwó rẹ̀ jọ ń lọ ẹnìkan wá wá mùwàmbẹ̀ náà ó wá ní ẹlẹ́kùn ẹ bá ń fún ìyàwó yín ní lẹ́tà yìí ẹni ẹni lẹ́tà wo ló ẹlẹ́kùn ẹ má jà o láàrin mi àti ẹni ẹ má a ah, àbá ẹ bójú ẹ pé nǹkan kọlù ọ <laughs> àṣírí wo ni ìyàwó òun ní tó wò gbúdọ̀ mọ̀ ó sáà ní wà lẹ́yìn mo fọlọ́n bẹ̀ ẹ dákun kùrìtọ̀ lọ́wọ́ ẹ má jà kí a ah, ah. mo náà fẹ́ ọmọ tó ń sọ lẹ́nu ni kọ́mọ́sì ìyàwó o tún wá sọ fún pé láàrin rẹ àti ìyàwó gbogbo àwọn nǹkan tá à ń fojú rí náà yẹn ẹ̀kọ́ ẹ̀sìn ò gbá ẹlòmíín lè má sọ̀rọ̀ ó lè má láìkì irú nǹkan bẹ́ẹ̀ látara àdín eléyìí obìnrin rí lóbìnrin tó pé tó o bá sí ilé yóò mójútó dúkìá ọkọ ntọ́nàbí pẹ̀lú obìnrin ọkọ wa dé ọwa ń bí ọ ọkà ọsọbìnrin rẹ ló fi bí ọ tọba yìí sọ pé ìsọbìnrin rẹ ẹ kò ní bí ọmọ gbà náà yọmọ bí àwọn ọmọ ó ti gbé ìjẹ́ni rẹ tiẹ̀ ń ó ti gbé kúrò àwọn ọmọ ló gbé fún àbọ̀mọ ọ̀dọ̀ house girl ó ti gbó kúrò lórí tiẹ̀ lọ sọlọ́fi jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ lọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn lobìnrin fi mọ ẹ̀tọ́ ọkọ kódà kẹjọ ga tó ra yín ẹ̀kọ́ ẹ̀sìn ló fi mọ̀ pé àyè bọ́kọ̀ sọ̀rọ̀ báyìí bọ́ ọ bá sọ̀kan tí ò yẹ kó sọ ìwọ náà apologize ó bẹ̀bẹ̀ lérí ẹ̀ ṣùgbọ́n pé ta ni kódà ẹlòmíì wọn àti ìyàwó jà wọn máa parí ọyá ìyàwó bí ọkọ ẹni kò náà ọkọ bẹ̀rẹ̀ ọkọ ah, ah. ni ṣe gbọ́ ṣe ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ewúrẹ́ lélẹ̀ ìkòrò ìwọ náà màálù àwọn yẹn ni subhanaka allahumma àbí àmì ashhadu an <laughs> ẹ rí i pé ọ̀rọ̀ yẹ ọwọ́ tẹ fẹ́ fi mọ́ ọ̀rọ̀ yẹn ó ojú tẹ fi wò lọ ọlọ́mọdé yóò sì yàwó bẹ́ẹ̀. ẹ̀kọ́ tá rí mú bẹ́ẹ̀ òun wípé tí wọ́n bá ti fi ọ́ ṣe alámòjútó ààyè kan gbogbo àwọn responsibility yẹn ọrùn rẹ ló wà má wàá sọ pọ̀rọ̀ baba gate man ọ̀kan ọ̀kan torí pé tó bá ti lè wọ́ yóò di iṣẹ́ tiẹ̀ lókè yóò di lọ́wọ́ gbogbo ẹni tó bá ti fi ta kókò jó lórí ń gbè kan ẹlòmíràn máa gbé àti ẹ̀ máa ń tọkàn ga wa ẹ gbogbo nǹkan náà yọjú yóò yọjú síbẹ̀ torí pé tó bá délẹ̀ wọn ò ní pe gate man òun ni wọn ó pè kí báwo ló ṣe ṣe látara àdé ẹlẹ́gbà tí Musa dé kò pẹ́ nìkan kan Harun ya Harun mo pèrè ọmọ ìyá mi Harun mẹ́lẹ́ ẹ̀ka ìdíra ẹ̀ka ọ̀hún Ànábì Harun ìgbà tó ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn fún Musa ọkàn Musa balẹ̀ Musa wá dákẹ́ musa wa ni kọ́ọ̀lá rọ̀bì gìfẹ́rẹ́lẹ́ wálé àkí. kọ́ọ̀lá rọ̀bì gìfẹ́rẹ́lẹ́ Ẹbí Musa wá ní ìrọ̀ ọlọ́run dákun ṣàánú mi ìyà táwọn eléyìí fà lẹ́sẹ̀ èmi àtàbúrò mi Musa bẹ̀ lọ́n fóun àtàbúrò ẹ̀ àtọmọ ẹ̀. ọ̀la ọ̀gbẹ́gi fírílì ìwọlẹ̀ àfihàn. àforíjì mi àtọmọ ẹ̀yà mi foríjà wa méjèèjì. wà á ní fírílì náà fẹ́ ọ̀hámọ́tì. kó sì fi wá sínú kẹ́rẹ́ ọlọ́run. wà á ń pa àwọn ọmọ ọ̀hún mi olórí ọlọ́run ọba lọ́ba tí máa kẹ́ gbogbo ẹni tí kẹ́ni la iná lẹ́dí iná tákàdó lè ẹ̀jẹ̀ rẹ̀. iná lẹ́dí iná tákàdó lè ẹ̀jẹ̀ rẹ̀. ọlọ́run ọba níṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n lọ mú ògédèǹgbè màálù tí wọ́n sọ́dọ̀sà tí wọ́n ń sìn tàbí tí wọ́n ń jó rọ́kiri kaná àwọn ọmọ Israẹli. sọ̀rọ̀ náà lòun gbọ́dọ̀ bọ́ ń rọ̀ ọlọ́run ọba ní ìbínú ọlọ́run ọba ti ṣe tán yóò sọ̀kalẹ̀ lé gbogbo àwọn tí wọ́n dánwò pátá gbogbo wọn níbínú ọlọ́run sọ̀kalẹ̀ lélẹ́rẹ́. wàbí ńlá tó ń fi ṣọwọ́ ti dóńgbà. ó sì dẹni yẹ̀yẹ́ láyé ayẹpẹrẹ wọn bọ́mọ israẹli báwọn israẹli ti ṣe ń yẹpẹrẹ lẹ́nu. ọlọ́run ó yẹ kó dẹni ọ̀hún láyé. wákàtà àlùkò náà jẹ́ sí ìmọ̀ akibari. ọlọ́ni báyìí láàṣì máa ṣẹ̀san fún gbogbo àwọn tó bá ń dàda pààrọ̀ mọ́ lọ́hún ntọ́lọ́hún ò sọ tí wọ́n bá lọ́lọ́hún ọba sọ bẹ́ẹ̀. walladhina amilu sayyi'ati thumma tabu min ba'diha thumma tabu min ba'diha wa amanu. ọlọ́ni walladhina amilu sayyi'ati ọlọ́ni kẹwàá gbogbo ẹni tó bá ṣe àìdá alladhina amilu sayyi'at. gbogbo tó bá ṣàyídá lọ́nà kan àbọ̀nà míì ó mọ̀ ni kò mọ̀ mọ̀ ni ó ṣèṣì ni ó mọ̀ gan nígbà tó ń ṣe yẹn ọkàn rẹ̀ ò lọ́bẹ̀ nígbà tó ṣe tán ló tó wá rò pé ẹ̀ṣẹ̀ mọ̀ ni mo ṣe yìí. ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àṣìṣe. alladhina amilu sayyi'at. tábù mi bá di àwà àmọ́nú. tábù mi bá di àwà àmọ́nú túbá lọ sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tó ronú pìwàdà pé èyí tí mo mọ̀ ṣe yí ẹ̀ṣẹ̀ mà ní tó wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run. wà á mẹ́nu. àmì ìgbàgbọ́ òdodo hàn sọ́lọ́run ọba tó dáa. inna rabbaka min ba'diha laghafurur rahim. ẹ tó wà á mú ọlọ́njẹ mọ́ ọlọ́run ní gbogbo ọba ti wulẹ̀ kó sẹ̀mí tó tọ́ ọba ti tọrọ àforíjì tó jáwọ́ níbẹ̀ tó dé díẹ̀ mà gbàtẹ́mi ò ti jalè lára rẹ̀ tó bá túbá tó bá jáwọ́ tó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run inna rabbaka min ba'diha laghafurur rahim. inna rabbaka min ba'diha laghafurur rahim. lágbàdo Ọlọ́run ọba rẹ lẹ́yìn ìgbà tó ti ṣe Ọlọ́run ọba yẹn tó bá ti túbá tó o sì jáwọ́ tó o lóò ní ṣe é mọ́ lagafóró rahim ọba aláforíjì lọ́wọ́ tọ́ba tó foríjọ yóò tún wá kẹ́ ọ tó ń ti pé o ti ṣẹ́ rí ibi tá a ti dúró lọ́dún yìí nì ibi tá a ti dúró ohun tó jọ mọ́ ìrònú pìwẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ ni àti ìfinilọ́kànbalẹ̀ pé bó ti wulẹ̀ kẹ́sẹ̀ ó pọ̀ tó ọba aláforíjì lọ́wọ́ ìyẹn fi gbogbo kó wá balẹ̀ gbogbo bí tá a bá kù sí ká má rò pọ́lọ́hún ò lè foríjìn wá ká tọrọ àforíjìn lọ sọ́dọ̀ ọlọ́hún ọba aláforíjìn lọ́lọ́hún kó foríjìn kó wá má làgídí pẹ̀lú ọlọ́hún má gbéraga pẹ̀lú ọlọ́hún kéèyàn ó tún bá wọn sọ́dọ̀ ọlọ́hún kò sí tó ṣe tó báyìí túbọ̀ ọlọ́hún foríjìn ṣùgbọ́n ní tí tiẹ̀ bó ó náà ní tó lọ pàdé ọlọ́hún pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ó túbá tó ní èyí kéré lẹ́ṣẹ̀ tó fi pàdé ọlọ́hún ọlọ́hún ọba kó má bínú sí wa. إلهي لا تعذبني فإني إلهي لا تعذبني فإني بشير بالذي قد كان مني مخبر بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي لعفوك إن عفوت وحزن ظني لعفوك إن عفوت وحزن ظني فما لي لتولي الأبداري لعفوك إن عفوت وحسن ظني لعفوك إن عفوت وحسن ظني فكرت في ندمي عليها ندمت أنا مني وقرأت سني àdọ́dítù ànámìlẹ̀ wàkọ́rọ́ tó sì ní. Bọ́láwọ́ fákárí tó fi nàdàrí àlẹ́mà. Àdọ́dítù ànámìlẹ̀ wàkọ́rọ́ tó sì ní. Àdọ́dítù ànámìlẹ̀ wàkọ́rọ́ tó sì ní. Jánubí Zaharọ̀ ti dùn ní yáà jùnú náà. وأقطعت لأمري بتمني وأقطعت طول عمري به تمني وجعل بزارة دنيا جنونا وأقطع طول عمري به تمني وأقطع طول عمري به تمني الناس بي خيرا فإني لشر الخلق إن لم تعف عني لشر الخلق إن لم تعف عني يظن الناس بخير فإني لشر به لمتعف عني نشر خلقه لمتعف عني fa oronu títí ìlàhí láàyè ọlọ́run ọba mi látọ̀ àdìbò ní ìfà ìlú dákun má fìyà jẹ mí لا àjọyọ̀ ìfà ìní ọlọ́run mọ́ ṣe mí lọ́nu ìyá níwájú rẹ̀. látọ̀ àbíkò ìfà ìní. ìrọ̀rùn bẹ̀lẹ́dì kọ́bí káàmà mi ní. mo bí rọ̀rùn bẹ̀lẹ́dì kọ́bí káàmà kù kó nínú ọmọ manuel ibi tí mo di farapa mo mọ́ tí mi ò ti dá táyé rò pé mo dá ń bẹ̀ mo mọ́. mo kí ọ̀rẹ́ ìyàdé lọ́dẹ bá àmà mi ní. mo kí ọ̀rẹ́ ìyàdé lọ́dẹ bá àmà mi ní. ìjọwọ́ lẹ̀ níwájú ọlọ́run tó dá mi torí pé ọmọ kọ̀ọ̀kan mi ọmọ gbangba mi ẹyẹ jẹ́ àtàrà wa jẹ mọ́ wọ́n ń pè ọ́ ìwọ náà mọ̀ lẹ́ni ibi ni ọ́ mukirun bin kọ́dé káànà mi ní.

ọjà ilé. mi ò lágbára mi ò lété mi ò lọ́gbọ́n. bàbá mi ìlàjọ mi ìlà ọjà ilé. sọ́nà ìwà tí mo lè gbàjú kí n tẹ́wọ́ sọ́lọ́ nítorí. lè á fún ìgbà èrè ọ̀gbà ọ̀tà wa ó ṣe ìgbà sọ́ni. lè á fún ìgbà èrè ọ̀gbà ọ̀tà wa ó ṣe ìgbà sọ́ni. bá a bá ṣe pọ̀ lọ́sẹ̀ tó bá ti tú lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀kan balẹ̀ pọ́lọ́run ọba òfurufú onítọ̀ wàláwà ní wàláwà ní fọ̀dákì tó fòdà àríhà wàláwà ní fàkàrí tó wàláwà ní ìfàkàrí tó fi lọ́dọ̀ lórí àríhà. bàbá ní gbogbo ìgbà tí mo bá ti ronú lórí tí mo ṣe sẹ́yìn abẹ́yìn tí mo tún ṣe dánìkan kan. wọ́n láì fà kẹ́lẹ́ ṣe ìrẹ̀lẹ́ àlẹ́hà. nítú àná mi wọ́n kọ́ tù sí mi. ọ̀pọ̀ nítú àná mi wọ́n kọ́ tù sí mi. àkìkà bọnu màá gé kajẹ láàrin èmi àtọ lọ níkọ̀rọ̀. lórí ọlọ èmi náà mo sì ṣe ń sọ pé màá ní èmi náà ni mo ṣe báyìí. abọ́dítù anáàmìlì wakọ̀ àtù sí ní. abọ́dítù anáàmìlì wakọ̀ àtù sí ní. ìjánu bí zahara ti dúnìyà jùlúùnà. ìjánu bí zahara ti dúnìyà jùlúùnà. wàá dìgbà àdàwọ̀ láyé ń bí ó ti wèrè ìjọ́jọ́ sàrọ̀tì ìbílẹ̀ àjọyọ̀ pa fẹ́ láyé nítorí pa fẹ́ jẹ́yàn nítorí pa fẹ́ jólókìkí mo ti tà pásọ́ lọ́hùn. ìjà lóde sàrọ̀tì ìbílẹ̀ àjọyọ̀ àpótọ̀ kan la òmùrí ibi tàmọ́ ní. àpótọ̀ kan la òmùrí ibi tàmọ́ ní. àpá àmì èyí tó pọ̀ nínú ìsẹ̀mí lòun ti fi ṣòfò lórí tí ò wúlò èyí tó wá sẹ́kù nínú ìsẹ̀mí ìwé ọlọ́mọdé wà á kótó ohun tó la òun rí bí ìta máa ń ní. wà á kótó ohun tó la òun rí bí ìta ní. ọ̀nà nàásù bí khayra fa inni. yàgùn náà nàásù bí khayra fa inni. لشر الخلق إن لم تعف عني لشر الخلق إن لم تعف عني يظن الناس بي خيرا فإني بمضايا سبك ولو أن يظن الناس بي خيرا fàlìní. ọba débi kan wọn láwọn wòlíì ọlọ́run ọba ti dé. ìrònú lásán mi fàìrọ̀ fàìní. ọba yẹn bá gbọ́ wọn láwọn tó súnmọ́ lọ́hùn jù nìyẹn wá bẹ́ lọ́hùn fún wa. ìrònú bí fàyọ̀ wà ilé. wọ́n ní tẹ́ ẹ mà lẹ́ ń sọ ohun tí òye yín ló pọ̀. lọ́sàrò ìrẹ̀kẹ́ ńlá mọ́tà wà ní. lọ́sàrò ìrẹ̀kẹ́ ńlá mọ́tà wà ní. bẹ́ẹ̀ sọ ni ò jẹ́ níwájú ọlọ́run tọ́lọ́wọ́n bọ̀ ọba forí jì mí tí o bá yọ́nú sí mi gbogbo yìí tẹ́ ń sọ yẹn kò débi kankan. lọ́sà ọ̀rọ̀ ọ̀lẹ́kẹ̀ lámúra fún àní. lọ́sà ọ̀rọ̀ ọ̀lẹ́kẹ̀ lámúra fún àní. ìjọ́nà máa sùn bí kọ́rọ̀ fàyínì. yàgòló máa sùn bí kọ́rọ̀ fàyínì. lọ́sà ọ̀rọ̀. الخالق لم تعف عني نشأ الخالق لم تعف عني ọlọ́mọẹni tó dé ọlọ́mọẹni tó da ọlọ́mọẹni tiẹ̀ wọ́n máa ń sọ pé wọ́n lẹ́ni tó da òun sọ̀jìká wọ́n ní wọ́n lọ bẹ̀rù ọlọ́run jù nínú gbogbo ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi náà ni mo bẹ̀rù ọlọ́run jù nínú yín لشر الخلق إلا متاف عني لشر الخلق إلا متاف عني sọ̀rọ̀ yìí abúlé ìtàlíyà lásọ̀rọ̀ àbáṣì zuhud orí zuhud ni ìráyésá ó lò gbà kan nínú ìṣẹ̀lẹ̀ ó lò pálapàla ìgbà tó wá padà tó ronú wọ́n wá ní gbogbo ohun tó ń máa sọ lọ́rọ̀ lórí àforíjì lókù òun àmọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ibi tó ń kù sí kọ́lọ́hún tún ṣe gbogbo bá ti ń sọ̀rọ̀ ó ti dẹni re ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àfẹ́ náà ọ̀kan náà àwọn sálàf ẹnìkan wá ń sọ wípé ah, irú ẹ̀yìn ẹni re onírara oníkẹ̀ẹ́tùmọ̀ bá wọn bẹ̀ lọ́wọ́ bá ní bẹ́ẹ̀ sì ni ní ti tẹ̀dá nínú àwọn tó súnmọ́ lọ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúbọ̀ sínú abọ́nulẹ̀ àmọ́sọkún a ní àmọ́ tá a bá níwájú ọlọ́run tó bá dúpẹ́ gbóńdé àlèkè àmọ̀tọ́lọ́ ní gbogbo tó ṣe yẹn mi ò gbà á èyí mọ ibi téèyàn ti sọ̀rọ̀ téèyàn kọsẹ̀ rí ẹni tó kọ́ torí sẹ́mi náà ló ṣe é mo sì kọ́ ń bá sì lóyún tó fi da gbogbo ẹ̀nu ńkọ́ la ilaha illallah. látara àdìẹ́lẹ́ àbíkẹ́ yẹn máa sọ pé bí mo ṣe dúró bọ́lá ń bá bí mi ní nǹkan báyìí ń sọ pé mo kọ́ lágbájá ń ké ah níwájú ọlọ́ kí ni lọ́lọ́ fẹ́ fi yẹ sí. àfikẹ́rù tún máa bà ọ́ bọ́ bá ń ṣe dáadáa máa bẹ ọlọ́run ọlọ́run jẹ́ ó jẹ́ dáadáa níwájú ọlọ́run pé wọ́n lé lé lé dáadáa àwọn èèyàn lè rò sí dáadáa tó bá jẹ́ dáadáa níwájú ọlọ́run. أنعمت علي ذو فضل ومن وكم زلتني في الخطايا وكم من زلتني في الخطايا ní àwọn àṣìṣe ṣèbé yìí tá a mọ̀ ní àìmọye yìí tá a mọ̀ àìmọye yìí tọ́lọ́hún ọ̀fẹ́ ni kọ́ wa sọ pé mo pé ọlọ́run ìwọ ṣé tá a ń bọ́ bò àwọn dáadé èyí tó ṣe la fi ń bò yẹn mọ́lẹ̀ níjọ́ ọba ti sọ pé ọlọ́run ó sìn ọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabilẹ nìkan ò lè wà aljanna àfi pẹ̀lú kẹ́ ọlọ́run àwọn sàbẹ̀ ni ìwọ náà ń kọ́ anabi ni illa tagamadani rabbi bi rahmati àfikọ́ ọlọ́run ó fàánù rẹ̀ sànú èmi náà subhanallah kí wàá ní wọ́n wá jẹ́ anabi atọrọ àforíjì lọ́dọ̀ ó kéré jù nígbà seventy àbí ọgọ́rùn-ún lójúmọ́ ẹ̀ṣẹ̀ wò lànàbí wá ń ṣẹ̀ يظن الناس بخيرا فإني يظن الناس بخيرا فإني لشر الخلق لمتعف عني لشر الخلق لمتعف عني. ọba pẹ̀lú títóbi ẹ̀ ibi tí kó wá kù sí ọlọ́run kó tún kó wá ṣe kọ́lọ́run kó ṣe wá lẹ́ni tí ó mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tí ó sì lè fi yẹ mọ̀jẹ̀ á sọ ẹ̀sẹ̀ di fàárí mọ̀sẹ̀ á sọ ẹ̀sẹ̀ di ayọ̀ mọ̀jẹ̀ á lọ pàdé ọlọ́run pẹ̀lú òbítíbitì ẹ̀sẹ̀ fún wa ní agbára àtokùn láti lè túbá òkun eékùn kó ní ọmọ mọ́nú ẹ̀ àwọn ibi tó kù sí tí wọn náà sì mọ̀ kó o gbúdọ̀ pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ tó bá ti tú bá ọba aláforíjì lọ́lọ́run inna rabbaka min ba'diha lagafurur rahim. inna rabbaka min ba'diha lagafurur rahim. túbà ọlọ́run fún ìjọ onítọ̀hún ọlọ́run jẹ́ àlè túbà ọlọ́run sì gba túbà wa gbogbo ohun tí àwa rò pé dáadáa ni tá à ń ṣe táyé rò pé dáadáa ni ọlọ́run jẹ́ jẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run. ọ̀rọ̀ táwa sọ ìwà táwù tí ó bàjẹ́ níwájú ọlọ́run kò sọ wa ń bẹ̀. ìṣe tá a ṣe jọ níwájú ọlọ́run kó sọ wa ń bẹ̀. ọlọ́run ọgbà tó bá mú wa sọ́dọ̀ mú wa sọ́dọ̀ lẹ́ni tó ti foríjì. má mú wa sọ́dọ̀ lẹ́ni tí ó fẹsẹ̀ pàdé ọlọ́run ọba tó dáa. àti tóbi ọlọ́run kalimatani khafifatani ala al-lisan thaqilatani fil mizan habibatani ila ar-rahman. سبحان الله وبحمده سبحان الله العظيم خفيفتان على لساني ثقيلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم الله والصلاة والسلام على رسول الله dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run